الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نتسواج أنه المنظومة الرائية وعليكم السلام ورحمة الله وبركاته orin ewì tí a fi èdè bá gbé kalẹ̀ tó parí pẹ̀lú ra èyí tó jẹ́ ti imam بالقاسم qasim sa'ad ibn ali ibn الزنجاني azanjani الله ta'ala ibi tí a sùn lánàá òun ni pé má jókòó ti alárin ẹ̀dín ma joko ti nípa ẹ̀sìn torí kí sọ ọlọ́run ti kọ̀ fún wa nǹkan rẹ̀ ní kí wọ́n bá dẹ̀ sọ fún pé wọ́n tà níbi wí ní ìtúlòwọ̀n ọ̀gá nítorí làákàyè rẹ̀ sọjọ́ lójú yẹn làákàyè yẹn ló ti iwájú ọmọ nìyẹn kan lélẹ̀ ń lóye pé làákàyè ń wò pé lójú ni kò lójú. قال المؤلف رحمه الله قال ولا تسمع داعيا للكلام فإنه أكاد فعدله هذا الضبط عدو لهذا الدين عن حمله حسر ولا تسمع عن داعي الكلام فإنه عدو لهذا الدين عن أمره حسر. أنا بيتاتصل لأنني أقول ما تتسي يعني تنقلب إلى سبي الكلام الفلسفة والله يريد لا سن لا سن من تقسي تري أتيس لني حصل عن حمله أقول ويسلات قيمة سن وأصحابه قد أبدع وتنتع أجاز حدود الحق بالإفاء والأشعر وأذهبهم قد أبدعوا وتناطعوا وجازوا حدود الحق بالإثم والأشر. إذا وأصحابه يسمى أصحاب الكلام àwọn ẹni tó ti pé falisafa àwọn filosofa falisafa ń dọ̀dọ̀ tiwọn ìrònú yìí náà ẹja wo ẹja ronú kẹkàn sọ pé ẹsìn ní káṣí kìíní kan lónìí dì kìí dẹ̀ ṣe gbogbo nǹkan kẹsìn ká ṣe lálẹ́ rí dì fún àwọn ọ̀dí mi ń gẹ̀ǹgbà tó yẹ pé kò ṣe déédé látàyè wa káàkàn òfin ṣe torí ìdí eléyìí wọn fi náà wá ṣe hmm. àwọn onífálísáfà ni adé abidà ọ̀hún wọ́n dá titun lẹ̀ ọ̀tánẹ́tọ̀ wọ́n ṣàṣejù fẹ́ẹ̀dẹ̀ ni anabi sọlá alẹ́sọ̀lá ń sọ pé hàlẹ́ kalimu tánẹ́tẹ̀ hàn àwọn aláṣejù nǹkan tó yẹ kọjá mẹ́wàá tí wọ́n láwọn fẹ́ ọ̀kan kún kọjá lẹ́wọ̀n àwọn tóun ti pa wọn. ọ̀jáàzù hudud al-haqqi wọ́n ti tayọ àwọn àlà òtítọ́. بالإف كي قالوا عدد عدد قارات عنده على عشر هذه biraga. ẹlòmíràn ni orí òun pé gan ni akáyè ti ń sọ̀rọ̀ yìí ṣe kínní péèjì lẹni ti ń sọ̀rọ̀ péèjì ọ̀dà lórí péèjì nìlábà àwọn ọtọ́rìtì lọ ti di lọ́dọ̀ tán ọtọ́rìtì tó lágbára ìgbà ni pé a. Hmm. lọ́sọ̀ lẹ́ni tí ń sọ̀rọ̀ nípa kìíní báyìí bàbá àyọlódò ọ̀ní wà sífà hàn án sọ́hìn bí ń ṣàríyì ìnáwó ṣẹ̀dídùn àlẹ́yìn lẹ́lẹ́dí mìíràn kábàrún. وقل وصفهم عن صاحب الشرع إنه شديد عليهم للذين منهم أني وخذ وصفهم àwọn ní fàlísàfà ni àwọn ní ròmíyà ìròyìn wọn lọ mú àǹsọ ìbí ṣàrẹ̀yìn látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam innahu shadidun alayhi a anabi ma le ó lé mọ́ wọn gan lè lẹ́bi minhum khabar nípa àwọn tó múrò wa ń pa wọn nípa àwọn táwọn ẹbí mọ̀ ń pa àwọn tó wá sọ fún wa. ó sọ̀rọ̀ líle nípa àwọn oníròrí ni o ní pé yé tẹ̀lé orí ta ọ̀rọ̀ tó lé lọ́sàn-án pa wọn. àwọn náà máa ń pè ní fúrakù àwọn ń pè ní fúrakù tọ́rọ̀ ọpọlọ ní gbogbo wọn yẹn ń ta sí ọpọlọ ọpọlọ sọ̀rọ̀ ọ̀kadà rà ní ẹ̀rí ọpọlọ ni àrògà á bóòlù ẹni fẹ́ sọ pé ọlọ́run lè ló ń ṣe gbogbo nǹkan àdákàyè ìgbẹ́ máa lọ́lọ́run ní pààyàn àbíyàn yẹn ò tọ́jú ara rẹ̀ irú ìyá Ibrahim tí wọ́n kú yẹn lánàá àwọn náà tó tọ́jú ara wọn ọlọ́run ní pààyàn ọpọlọ ni wọ́n sàtàkì. wọ́n ni, ẹgbẹ́ ọlọ́run jẹ ẹja àwọn èèyàn pàpẹ́ náà ló ń ṣe oògùn nǹkan. àyà ni ẹ̀mẹ́yìí sọ pé ọlọ́run ní ṣe nǹkan mọ́ ní fọ́ọ̀sì yẹn sí àwa là ń ṣe fúnra wa. ìwọ́ tó lọ síbi kan sìn gbogbo ohun tí wọ́n máa dálé ní tiẹ̀ ní ọpọlọ. bẹ́ẹ̀ ni ìlọ̀rọ̀ ròyìn náà ẹ̀yin máa sọ fún wa pé ọlọ́run lọ́wọ́ ọpọlọ. أرادوا أن ينزه الله سبحانه وتعالى وما يفعلون ماني وما هو الذي نوكنا متعتيل وليرون بعد دانينا عبيتي قلت kọlọ ká fọlọ́hún mọ́ ká má ká má fọlọ́hún jìjà rọ wọn bá bọ́ sínú tààtẹ́lì pé kò sí ròyìn fọlọ́hún bẹ́ẹ̀ wọ́n padà parí ọ̀rọ̀ sí. sọ nípa bẹ́ẹ̀ ìròyìn wọn lọ mú lọ́dọ̀ sọ́hìbì ṣàrìí òun là níbi sọ̀lá àlùsọ̀lá ṣẹ̀dídùn àlẹ́yìn ó lé lórí wọn gan lèlẹ́dì mínú kàbá ni wọn ká níbi sọ̀lá àṣàlá mọ̀ ń pa àwọn tó múlò rẹ̀ wá ọ̀rọ̀ tó lé gbà lọ ń pa àwọn ènìyàn nígbà tó bá sọ pé ní ìparun ni wọn. ọ̀kọ́dé àdá hàn sábẹ́ àyínà sínú fàánà عاصم فإن قال محدث زايد ذعير وقد أجلوا سبعين وتلك محدث زايد ذعير قل وقد عداهم سبعين سبعين يعني آه، أولي انتقى في حديث الافتراق jíṣẹ́ ọlọ́run ti sínrò wọn sí sàbẹ̀yìn sí ń fa àwọn asábìl kàlámì ni àwọn nírọ̀bí lásánlásán ni ó ti kà wọ́n sí sẹ́wọ́ntì nàbí yìí ni ànábì wa ti kà wọ́n sí sẹ́wọ́ntì ìran wọ́n sì ń àti méjì tí ó ṣe tó kólóńná gbogbo wọn pátá mọ́fídì tó ń aládàáda lẹ̀ ni wọ́n. زائق أن تفيكم بيوتوني زعير ها يعني يعني توفى كفالة مو على يفكر كفالة ضعوا يجابونا ما نقول زعير ها wọn fọkàn rárá ń wọ́n gbé wọn gbé dání ọ̀gbà pọ̀ mẹ́sìn tọ́lọ́run fi rán nàbí sọlá àlùsọ̀lá ọ̀kọ̀dẹ̀ àjàhùn sàbẹ̀ẹ́yìn náà ṣèǹfà nàbí yóná. قد عده نبينا عن أبي واتي سنر وموسي سبعين صنفا ها سمتي ينا وصنفين يعتمجي كل محدث ومحدث على دلالنا زائق قل في كل يوتكنا قل ينوى زاعم وتجاني سوى كل فقط بالك ونبقى بلنا كما بالك ها ومن النبي صلى الله عليه وسلم افترقت اليهود على إحدى وسبعين ملة أو يهود يكون سكين آه آه سلام آه وافترقت النصارى على سنتين سنتين وسبعين ملة أو أو قويو أو نفس سكين أو بس جاوب جتوا فتفترق هذه الأمة ها ثلاثة وسبعين ملة كلها هلكة كلها في النار ẹ̀rí pọ́nrọ̀ tó lé lóòótọ́ ni ìròrí ibú iná wọn sì ń ta sí òkèèrè pé wọ́n ń pààyàn káàkiri o ọpọlọ ni o ìjọ yìí dẹ̀sùn máa pín sí seventy three tó ṣe yí pé gbogbo wọn pátá hàlùkà wọn parẹ́ kulluha fi nari gbogbo wọn máa wà nuna illa millata wahida àfẹ́yọ̀ kan só rà á tó wọn á bí òjijì ọlọ́run lè rìn sí àwọn olóyè kan ní ọlọ́run náà nà jàmá àwọn làwọn mùsùlùmí parapọ̀ tí wọ́n kójọ lórí òtítọ́ nínú ẹgbàá wa mi ní máa hùn máa ẹnu àlejò àṣàbì àwọn tó bá wà máa ẹnu àlejò ìlú yọmọ àṣàbì àtọ́ wà lórí ohun tẹ́mi ànábì wà lórí ẹ̀ léni àtàwọn sábẹ́ mi ayọ̀ kan tí wọ́n máa là nìyẹn. òun ló fi já sí pé ìṣèhádùn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ fi padà ń gbé orúkọ àwọn ènìyàn jáde nínú tabilisi àbí tabilisi iblis الإمام الجوزي رحمه الله تعالى أفاد من يجوب هذا ما شجعنا pé wọ́n padà mú àwọn òṣòlù jẹ́kàlìkàt wọ́n mú wá pé mẹ́fà ni wọ́n so àwọn mẹ́fà yẹn wọ́n á sọ pé six times twelve àwọn padà jẹ́ seventy two pẹ̀lú àwọn yẹn ju àwọn kọ̀dáríyà jabaríyà rọ́fìdọ̀ kàwárì jàmíyà so àwọn yẹn ni wọ́n pè ní òṣòlù àwọn ọ̀gá ọ̀daràn nìyẹn tẹ̀gbẹ́ lábẹ́ ẹ̀yọ kọ̀ọ̀kan nú ọmọ méjìlá méjìlá ọmọ méjìlá méjìlá ló ń bí adarí ìjà ọbìmọ méjìlá jabari ìjà ọbìmọ méjìlá jahmi ìjà ọbìmọ méjìlá rọ́fìdà ọbìmọ méjìlá sawari ọbìmọ méjìlá wàhátàlá ẹni mọ́rìjà ọ̀nà ọbìmọ méjìlá àwọn ọ̀pẹ ní kò sóòrò ìfẹ́ àlàáfíà láti gbé náà lórí ìyàpẹ́ ẹnu títún bẹ lọ́dọ̀ wọn ni wọn ìmọ̀ gbogbo wọn náà èèyàn kéèyàn ni wọn ọmọkọ́mọ náà wọn bí jáde. kẹrì àwọn kan ṣe kánú sí hadith yẹn ṣùgbọ́n èyí tó lára àṣàjù nípa àdé sọgbádùn tí ò ní di pé àbọ̀lẹ̀ tó ìlì tó ṣe nìkan àbí tó lára àfi àtàrà ni. sọ àwọn sábẹ́ òrí bíi wa òun ni òjò kí wọ́n máa bẹ ànábì léèrè nígbà yẹn pé kọ́ máa léèkì àwọn orúkọ yẹn. torí ليس يعني هناك فائدة وراء ذكر هذه الأسماء ọ̀sán àǹfààní kan tó lè jẹ jáde lábẹ́ ká máa mú ikọ̀ yẹn wá lẹ́yìn kọ̀ọ̀kan kí láǹfààní náà ni. pé ìtọ́sí àwọn sàábé mẹ́ òun ni pé àwọn tó máa la yẹn. ẹ̀kọ́ kan náà fẹ́ lẹ́kọ̀ọ́ ló ní láti àjàbá ń fi hálẹ̀ kàn tàìfà hàwá. ألف عجبا في سالم كيف نجا ما سيما بني قريب ورزق قريب ما يقول سيما نقيم في والله المولى داس bá ta ni seventy three ní gbogbo ọjọ́ ta ni gbogbo seventy two ló máa parẹ́ ló máa wọ náà ẹ kí yẹn jẹ́ ìmọ̀ fún yàn náà ṣùgbọ́n ìlà wáhìdà ẹ̀yọ̀ kan ẹ̀ lọ́yẹ kó jẹ́ mọ̀ pé àwọn wo làwọn ń tọ̀ ń wò káàbì lè jẹ́ wọ́n ń jà èyí kò sáǹfààní ta fẹ́ mú bí àmì ikọ̀ gba àwọn tí wọ́n parẹ́ pé onílò ní jẹ́ wọ́n fẹ́ máa sínú àwọn tí wọ́n parẹ́ ní ìsinyìí ó ti dìmọ̀ fáwọn táwọn lè kàn gbà tá nẹ́bì ti lọ sọ́lá rẹ̀ sọ́lá sódà tí wíwí táwì kìí ṣe ká fi gbádùn orúkọ rẹ̀ lè ná àkóso àlhàdà ká sọ́ra àwọn àjàdí tó yẹn ò ní mọ èèyàn ti kó sábẹ́ ọ̀kan náà àwọn sọ̀rọ̀ ti tó yẹn ìyẹnjú ni arínà àfa tí wọ́n dá ìlú àwọn ọgbà sí àfa nù sọ àfẹ́ wa kí ni gbogbo ohun mẹ́ǹkà alágbá àwọn míì tọ́jọ́ jáde ńkọ́ so ìyẹnjú ni ìyẹnjú ni tó ṣe ìyẹnjú tó ṣe pé èdè àná Mahmood ayin ayin ó gbà kọ́kọ́ fún wa lóye díẹ̀ díẹ̀ náà láàbù mọ̀ pé ìwà burúkú táwọn ń dàrú náà wò ní láàbù lè sọ̀rọ̀ ọwọ́ afẹ́ máa mú àwọn ọ̀gá lọ́gà yẹn wá ní àwọn àtàkùn ní òṣèlú ìfúrakì náà sínú àwọn asábẹ̀ kàrà àwọn ní falisafa oníròrí lásán tí ò lẹ́rìí nù. ọ̀gbọ́n rán fún ìmọ̀ àwọn. صوب إلى الشرك عادل على الحق ذو بهت على الله والنظر فبالرب منصوب إلى الشرك عادل عن الحق ذو بهت على الله والنظر أنا فضل رافضي رافضا جاه wọ́n ń pè wọ́n ní rọ́fídọ̀ òun làwọn ṣíyà nígbà tí kan náà àwọn lè mọ́mú wọn tààrọ́ dọ́ alá Abubakar ọ̀hún àbò wọ́n bá ní àwọn tó lọ fádọ̀ rẹ̀ kò sínú àwọn mọ́mú àwọn mọ́ wọ́n lè dálé sún mú rọ́fídọ̀ nítorí àwọn fi sọ wọ́n rọ́fídọ̀ lóbi á pé wọ́n máa fi kọ̀ọ̀kọ̀ kan péjọ kọ̀ọ̀kan pẹ̀lú wàhálà àbí tọ́ba wò. ẹ mọ àwọn èjì tí wọ́n ṣòṣèlú ń jò ní àwọn ogun wọn tí wọ́n jà ogun wẹ́ẹ̀tì ẹ̀ sọ iṣẹ́ tí wọ́n ṣe yẹn ni wọ́n fi ṣogun lẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ ni wẹ́ẹ̀tì iṣẹ́ wọn yẹn ló jẹ́ kó ṣogun lẹ́kọ̀ọ́ gbogbo ohun rẹ̀ ti ń fẹ́ ti fẹ́ sẹ́ńlẹ̀ ju àyò tó máa dá yìí àwọn ìjọ kìíní mi ti pẹ́ bẹ́ẹ̀ ni àwọn akíntọ́lá lọ sí àpòhùn ni aláṣẹ gbogbo ilẹ̀ Yorùbá àtàwọn lọ́wọ́ lòun fẹ́ lọ òkè lòun lọ ń tọ̀ ó sì gbé kìíní mi fà òkìtọ́lá ó lọ òkè báyìí òrókègùn ìjẹ́kọ̀ padà sísàlẹ̀ ìyẹn sọ fún pé àwọn ti tòjé bo lóòótọ́ lọ́wọ́ ó tún máa bẹ ẹni tí ọ̀bọ gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ sí yí pọ̀ ni ibi tó padà yọrí sí náà ní ikú akíkọ́lá pẹ̀lú àṣírò àgbákò kan tó ń ní ìjẹ́ ń kàn sí kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà àfìgbà tí wàhálà padà yọjú gbogbo ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tí máa ń ṣẹlẹ̀ wọn a máa fi fún lẹ́kọ̀ọ́ ẹ báwọn kan ń ṣe kíní kan ní ìsìn wọn ni àwọn àwọn eléyìí ń ké mi so kẹ̀kẹ́ tí wọ́n rí tó ń ṣe tí wọ́n sì rí kó kọ́mọ̀ táwọn tó bá ń tẹ̀lé yẹn wọ́n sì fún wọn lè kọ́ wọ́n pa àwọn ènìyàn ní rọ́fídọ̀ nítorí pé wọ́n tako ọ̀pẹ́ náà ò lè wọn ní kì í sì lè àwọn mọ́ ǹjẹ́ kí ló ṣe àwọn ṣé àní nítorí kọ́sọ́fẹ́rọ́ bíi ọlọ́ọ̀hún àyìnbó fún Abubakar àti Umar àwọn ti yọ ẹsùn pé ṣe sí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ oníròrí ayé nìyẹn kò sí ohun tí wọn ò ní pè ọ́ tó bá wà láàrin wọn tó dẹ̀ wà pẹ̀lú ròrí wọn kọ́ bí etí pa ìròrí wọn tì wọ́n pè lè kọ́ mi o Abdullahi bin Salam wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní sẹ́ra àwọn Yahudi ó ní kọ́ mọ́ mbò jọ́kíjọ́ náà mo wá fẹ́ fi kíra anabi mọ́ bí wọ́n ṣe jẹ́ lónìí. abdullahi bin salami sàpamọ́ sí kọ́rọ̀ anamisọlá sàrà fi sáwọn yàrá di pé kí lè fẹ́ sọ nípa abdullahi bin salami wọn àwọn kó ti gba islam wọn ni a ah, alimu min al-ulama olùmọ̀gbá ni kíníkà ni kíníkà mẹ́wàá afa abodi afa ni ashadu an ilaha illallah. وأشهد أن محمدا رسول الله أنا أولد ما أولد كيف كيف àìpérò ẹ̀ náà lọ́sẹ̀ ní máa ń ṣẹlẹ̀ sáwọn ọlọ́sẹ̀lẹ̀ yẹn ó gba àwọn òròrí àgbákò ní náà lọ́wọ́ gbogbo ohun táwọn èèyàn fi ń lò gbèsè ayé ń sìn kẹ́nìkan bá wà nù pátì kan kò sí wọn ò ní pè é tọ́bẹ̀ jáde láàrin wákàtí kan bọ́yá orí abẹ́yẹfò rẹ̀ ló jù sí lórí fóònù rẹ̀ òun ti fa ọ̀bọ̀n láyà òun ti dùgbà lẹ́nu òun ti kó bùkálẹ̀ o ìlà òun ti yọ lórí o ní gbogbo àwọn ikọ̀ ẹgbẹ́ wọn ni tọ́bẹ̀ ìdílé wí báyìí ọ̀ kàlá nísìnyí náà wọ́n wèé kan sọ pé ńgbọ́ wà ń bẹ̀ gan kò wúlò tẹ́lẹ̀ hmm. àà àà lè mọ̀ bókò mẹ́tẹ́wọ̀rọ̀ lọ́dọ̀ rọ́kọ̀wé àwọn rọ́kọ̀dọ̀ yẹn mọ̀nsóòbù ìlà ṣèrìkì ẹbọ là á máa ń lọ fi wọ́n ti á máa lọ fi wọ́n ti ẹbọ wíwá àwọn yàtọ̀ sí àwọn ọ̀sẹ̀ bọ̀ àwọn rọ́kọ̀dọ̀ àwọn ṣíà áàdìlù nàánìlà rọ́kọ̀dọ̀ yẹn fi kú níbi òtítọ́ robot àwọn ló jẹ́ mú bóòtù yẹn wá ọ̀pàrọ̀ ni wọ́n ọ̀pàrọ̀ ni wọ́n alọ́lọ́ọ̀hìn wọ́n ń parọ́ mọ́lọ́wọ́n wọ́n sọ pé aliyu pé wá sí yù ní nípa níbi sọlá sọlá ti sàsọ́lẹ̀ fóun ní kọ́ da aláṣẹ lẹ́yìn òun níbi gẹ̀dírù khom àwọn yẹn sì nítẹ̀yìn ò lálàáfíà rárá ìpè bíi àbàtà kan lànà sọlá sọlá ń dúró sí lọ sọ pé aliyu ń kọ́ wá sí yù òun ni òun ti sàsọ́lẹ̀ rẹ̀ pé tó ń gbé ti kú gbàrà báyìí òun ní kọ́ bá sórí ìjọba. a ò parọ́ ni rọ́fídọ̀ rúbọ̀t alọ́gbọ̀lọ́ olùparọ́ mọ́ lọ́hùn gbà ni wọ́n wọ́n lódò wọ́n tún parọ́ mọ́ àwọn ọ̀rọ̀ jíṣẹ́ ọlọ́hùn ilé àníbà Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n àkìdí sahihun الخوارج أنهم كلاب تعاوى في ضلال وفي سعور وأخذ صحيح بالقوارب أنهم إذا كنت حموا في صلاة وفي سعى وأخذ صحيح àdìọ́kàn mi lálàáfíà ìlú kàwáríjì nípa àwọn kàwáríjì àwọn ọ̀gá lọ́gà nínú àwọn ẹgbẹ́ oníròyìn táwọn ènìyàn ọ̀pọ̀ kan ti báyìí yàfa kékeré kẹfìrí ní ẹ ọdẹ sì máa gbére sínú náà èyí sẹbọ ló sè àkídà mi tọ́ lálàáfíà nípa àwọn kàwárìjò òun ni pé àna ń hàn àwọn kàwárìjò yẹn kìlá bọ́n ajá ni wọ́n tààwá fi dàlálé tààwá tí ń gbó nínú sinà ọ̀fíìsì ọ̀rọ̀ àti nínú náà sàyẹ̀rù báyà nàbí sọlá àṣàlá ló pe àwọn ṣé àwọn kàwárí ó pè wọn ní kìláàbù jahannam ajá jahannam ni wọn fún mi bá bá wọn láyé ni màá pa wọn nípa àwọn adálèwò lánàá. wọ́n yóò rí dòhùn. ما أحدثوا من مقالهم لغازة به لهب لغازة لهب لا تبقي ولا تذر ويولدهم وأحدث من مقامهم لغادة لحد لا تبقي ولا تذر قل ويولدهم أحدث ìwọ̀n wọn dálẹ̀ yẹn ni ó mú wọ́wọ́ nù lágọ̀ọ́ iná ẹ̀ làgọ́ọ́ záàtà láhábẹ́ẹ́nà tí nánà ń jó fèrèfèrè mo sì pé láti bá pé kò ní sàn kankan kùn tí ò ní jó lára ẹni tí bá ń jó wọ́n látàdà kò dẹ̀ ní fi nǹkan kan lẹ̀ tí ò ní jó fáwọn kàwárí jù yẹn lógo méjì ni wọ́n ní ìdánimọ̀ àkọ́kọ́ ìtàkàlásẹ̀ tí ń darí ẹni aláṣẹ yẹn náà abẹ́rùn làwọn olùmọ́wà àti ìtakùlùmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni torí pé tọ́ba adẹ́rẹ́ wa lọ pé àti ọlọ́hà àti ọ̀rọ̀sọ́ọ́l wa olil amri minkum wọ́n sì rí àwọn olùmọ̀ lórí olil amri minkum òun ni al-umara'u wal-ulama àwọn aláṣẹ ti ń darí ọ̀rọ̀ ayé wa wal-ulama àtàwọn olùmọ̀ tí wọ́n ń darí ọ̀rọ̀ ẹ̀sìn wa tó ń bá mójútó ọ̀rọ̀ ẹ̀sìn wa aláṣẹ ni wọ́n nínú àwọn tá a gbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu ni wọ́n táwọn náà bá ti gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu tí wọ́n gbọ́rọ̀ sí ẹ̀nẹ́bí lẹ́nu sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn kàwárí jù ojúlówó sí àwọn ní kí wọ́n tàpá àwọn rẹ̀ méjèèjì yẹn wọ́n tàkà láṣẹ ṣòkòrò jù alẹ́ wọ́n takò wọ́n gbé dà sí wọ́n takò lùmọ̀ ohun tó ń ṣe yìí sọ́sì mú báyìí wọ́n takò lùmọ̀ iṣẹ́ wọn nìyẹn lórí àdàpé àdádálẹ̀ bú tí wọ́n dálẹ̀ nú ẹ̀sìn yìí ni àsádàdálẹ̀ ni ló fi já pé nínú àwọn ọmọ ọ̀dọ̀ àṣírí àkídà ń bẹ́ mẹ́ àṣàmà ọ̀wọ̀tọ̀ à èwo láti ọmọ nínú àwọn tọ́píìkì tí àwọn àfa máa ń kó sínú ọ̀rọ̀ àkídà ń bẹ́ mẹ́ àṣàmà ọ̀wọ̀tọ̀ àjò èwo láti ọmọ ìgbọ́ràn ìtẹ̀lé láti fún àwọn tí ń darí àlámọ̀ rẹ̀ ẹ̀tì ìgbọ́ràn àti ìtẹ̀lé yẹn àwọn kàwárí jù ọgbà o àfi tí wọ́n bá ṣe déédéé nǹkan tí wọ́n gbé dání lókun fún wọn láì ṣe déédéé àfa wọn á gbógun sálàṣẹ wọn gbé dà sí wọn sì ta gòlùmọ̀ wọn bá ti sọ ohun tí wọ́n ń sọ lẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣẹ́kùnbẹ̀gbẹ́ tí ń bẹ láyé ń sìn náà wọ́n ti mú àwọn aráàyè àwọn kàwárí jù wọn ọbẹ ti sọ ohun tí wọn sọ wọn bọjà gbogbo ẹ àwọn ìfẹjọ mẹ́rin kan gbajúmọ̀ lọ́wọ́ àwọn ní àwọn ń ṣe ìkẹrọ ọmọ àfa ìwọ tako mẹnhàjì wọn àtúnṣe tó gbé dání ó rí i pé kò sí ìkẹrọ àmì kankan ó lè jìyà gan bẹ́ẹ̀ tọdún wọn làwọn tó mú gbé làwọn kó káàkiri wọn ò sì rí sẹsìn kan láti jọ yà wọn wọn mọ́lẹ̀ ni. nítorí yóò rí ìdùnnú mọ àdásù ní mẹkàlíhìn yóò mú wọn kó sínú ọ̀rọ̀ wọn ìwọ̀n tí wọ́n dálẹ̀ nínú ọ̀rọ̀ wọn yóò mú wọn kó sínú làgọ̀ iná làgọ̀ zaata lahbin èyí tó ń jò láti bá pè é kò ní mú nǹkan kan sẹ́kùn wà látọ̀rọ̀ àkọ́dé ní fi nǹkan kan lẹ̀ wà á bọ́ra òní ṣe ń fa èrè kọ́dé lóòrìn náà máa fọ̀dá azharal. لرجاوز أنكر القدر وأمر من خير قد أعنا معا ó ní wà á gbọ́ra ù èmi bọ́ pa bọ́sẹ̀ mo sì fi sin àpótí yẹn bá héètì ọ̀daràn á sọ fún pé mo héètì ẹ nítorí ọlọ́run mo dẹ̀ fi súnmọ́ ọlọ́run gan pẹ̀lú mo ṣe héètì ẹ yẹn àwọn àbí ṣe ń sọ fáwọn ọmọ mi jọ́ ni pé mo héètì yín nítorí ọlọ́run ẹ ẹ ṣe súnmọ́ kódà mo fi ṣèbádà gan tọ́lá yẹ kí n kórìíra yẹn kódà kórìíra súnmọ́ wà á bẹ̀rẹ̀ ọ̀hún mi ń sìn fẹ́yìn kò ń bọ́pá bọ́sẹ̀ kò ní ìbẹ̀rẹ̀ méjì kọ́dí ló àyìnlẹ́ mọ̀ á wọ́n ti ṣépè fáwọn méjèèjì ìgbéjìnà sí kí ọlọ́run máa jẹ́ táwọn méjèèjì àkọ́kọ́ asinful awwal fọ̀zá zá ismail ishara mọ̀bùnìyù alákínú alásùkúùn fi mahali rafa hmm? fọ̀zá eléyìí azharo ẹrù bẹ́ẹ̀ bá ti bọ́ síbi kíríkọ̀ kẹrin kíríkọ̀ àkọ́kọ́ tá a mẹ́nu bà òun ni kí ni rọ́ọ̀fì lọ àwọn tí wọ́n máa ń takò àwọn sàábì ànábì àwọn aráàlú ànábì làwọn gbà tí wọ́n kíríkọ̀ kejì òun ni kawari àwọn ẹni ẹsẹ̀ yóò tọ́ bí ti dá káfíìrì ni àti ìwọ náà tó gbèrú sí náà kíríkọ̀ kẹta òun làwọn afẹ́ mẹ́nu bà yìí o òun ni alimọ́rìjìá. Hmm. èmi gbọ́ pábọ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ìran méjì kan àdèló ìná màá wọ́n ti ṣépè fáwọn méjèèjì lápapọ̀ máa yà á ní jẹ̀mí à wọ́n ti fún wọn lépè lápapọ̀ ìgbẹ́yìn ẹ̀sìn kí ọlọ́run kan máa jẹ tiwọn. fọ̀dà eléyìí àkọ́kọ́ nu àwọn méjì ni azhar ẹrùjà òun ṣàfihàn àdéhùn kan tí wọ́n pè ní ẹrùjà kí ni ẹrùjà òkú òun ni kéèyàn ó gbé iṣẹ́ sẹ́yìn ìmánì lọ́sọ̀ pé à iṣẹ́ yòówù kéèyàn rí kó ṣe kó jẹ́sẹ̀ bí kò lè dín kẹsẹ̀ kún ní ìmánì èèyàn ìmánì èèyàn tó kún pérépéré bíi tàwọn mọ̀láìkà ni kó ṣe kó jojúmọ́ lèèyàn fi ń wùwà láàbí báyìí ẹ̀rí gbogbo àwọn owó fẹ́ pàtàkì ìpínlẹ̀ wọ́n dà ánkàrà àlùfọ́dà ìkejì wọ́n ti kọ́kọ́ dà àwọn yẹn ń pè ní àlùfọ́dà rí ìyá. wọ́n ní oṣù kúdàrà gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ wa là ń ṣe fún ọ gbogbo ọba ẹni ìpè làwọn méjèèjì sọ níbí iná ìlàdọ̀ a máa tún tẹ̀síwájú nípa alẹ́ lè parí ẹ̀ lọ́la ṣe Allah ta'ala subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk